آله وأصحابه والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد فيا إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba tí ó tún fún wa nígbà láàyè láti ṣì máa bẹ lórí èpè ilé náà jẹ́ ìkan nínú tí a gbọ́dọ̀ máa rántí ní gbogbo ìgbà kí á dẹ̀ tún máa fi dúpẹ́ fún ọlọ́run ká tó máa fi yẹn náà kí yẹ tó máa fi jọ́sìn fún ọlọ́run látara kó fún wa ní àǹfààní pé kí ẹ̀mí ṣì máa bẹ̀rẹ̀ ara wa a lori fún ọlọ́run bá lórí ìkẹ́ yìí ẹ̀dẹ̀ tún dúpẹ́ fún ọlọ́run bá lórí jíjẹ́ kí a ṣe kòńgẹ́ àti mọ ojú ọ̀nà eléyìí tí ó gúnrégé jùlọ tí ń ṣe ojú ọ̀nà Islam alhamdulilayi lórí gbogbo eléyìí tí a ń kálẹ̀ yìí tọrọ alekun ọlá Ọlọ́run fún anaba Muhammad sallallahu alayhi wa sallama wọn náà ní ẹni tí ó dáa jùlọ nínú àwọn ẹ̀dá wọn dẹ̀ ní aṣíwájú gbogbo àwọn anábì Ọlọ́run ó fẹ́ bóyá pé òun ni anábì tí Ọlọ́run bá rán gbẹ̀yìn ṣùgbọ́n àwọn baba alẹ́ Yorùbá náà máa ń pè ní akẹ́yìndé gbẹ̀gbọ́n nítorí pé òun ni aṣíwájú gbogbo ọmọ anábì Adam níjẹ́ gbọdọ̀ àlùkẹ́yà mọ́ àbí Ọlọ́run kó bá yọ́nú sí àwọn sàhábà bákan náà kí ọlọ́run kó jọ kó fún àwa tí àwa náà ṣẹ̀mí láyé lónìí tí ẹ mùsùlùmí ta la wà lórí ọ̀nà ọlọ́run ọba àti tòjíṣẹ́ rẹ̀ sallallahu alayhi wa sallam ọlọ́run kó jọ kó fún wa ní àlékún àgbọ́yé ẹ̀sìn bákan náà ń bẹ ọlọ́run kó jọ kó fún wa ní àrísìkì tó gbòòrò lọ́nà ti halal èyí tó máa fi jẹ́ ká tún gbádùn ẹ̀sìn yìí dáadáa pápá jùlọ tí yàrá bá ń ṣe súnà èèyàn ní bùkátà sí káṣírí ẹbú kó lówó lọ́wọ́ kó lè tún jẹ́ kí ó rí ṣe dáadáa nírọ̀rùn nígbà tí yóò ní bá wọn jẹ nǹkan haram tí yẹn tún wá jẹ́ halálì tí ó kù láwùjọ tí fẹ́ jẹ yìí kọlọ́nkú má ṣe ṣe nírọ̀rùn fẹ́ni kankan wá láti rí jẹ. wa pé a kí wa káàbọ̀ sí ìdánilẹ́kọ̀ọ́ wa nípa al-usulu thalatha eléyìí tí a ń ṣàlàyé fún wa bọ̀ lónìí a fẹ́ tẹ̀síwájú níbi tí a dúró sí ní àná gẹ́gẹ́ bá a ṣe ṣe ládéhùn fún wa a káyà tí a parí rẹ̀ sí ala inna hizballahi humul muflihun ọlọ́wọ́n bá ní ẹgbọ́ o inna hizballah dájúdájú àwọn ìjọ ti ọlọ́run àwọn ẹni tọ́lọ́run àwọn ẹni tó dúró lójú ọ̀nà tọ́lọ́run àwọn ẹni tí wọ́n fi nǹkan míì kún ìsìláàmù wọn àwọn ẹni tí ò sin nǹkan míì lẹ́yìn ọlọ́wọ́n ọba tó dá wọn a àwọn eléyìí ni àwọn ẹni tí wọ́n ti ṣoríire o ibi ni a dúró sí ní àná nínú Suratul Mujadila aya twenty two aya tó gbẹ̀yìn nínú sọ̀rọ̀ yẹn afáwa tí yóò ṣàkójọpọ̀ tírà yìí tí wọ́n ń tẹ̀síwájú pẹ̀lú gbólóhùn i'lam arshadaka Allahu li ta'atihi wọ́n ní mo fẹ́ kí o ìrẹ́ ọmọ ìyá mi arṣadaka Allahu li ta'atihi kọ́lọ́wọ́n ọba kí ó bá mi fìrẹ́ mọ́nà láti lè máa tẹ̀lé ojú ọ̀nà tiẹ̀ ẹ rí i pé níbẹ̀rẹ̀ tí wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ tírà yìí náà àdúrà ni wọ́n fi bẹ̀rẹ̀ fún gbogbo ẹni tó ń ka àti gbogbo ẹni tí ó ń gbọ́ àìlám kí ni wọ́n wá fi tẹ̀lé ńgbà náà ìrìnlám náà rahimakallah ṣùgbọ́n níbí wọ́n ní ìrìnlám níbẹ̀ wọ́n ni ọlọ́run kó bá mi kẹ́ ẹ níbí wọ́n ní kọ́lọ́run kó bá mi túbọ̀ ṣàlékún ọ̀nà àmọ̀ fún ẹ torí pé wọ́n lo mẹ́tọ̀dù yìí látàrí pé wọ́n ti ń sọ̀rọ̀ lọ láàrin wọ́n ti ṣàlàyé àwọn kankan sẹ́yìn àwọn afàdúrà sí láàrin pé gbogbo ń ta ti ṣàlàyé sẹ́yìn àti ta tó fẹ́ máa ṣàlàyé yìí o kọ́lọ́run bá mi fi wọ́n mọ àyà mi tó ń gbọ́ tó ń ka àti ẹni tí ó ń gbọ́ náà kọ́lọ́run kó bá mi fi ń mà náà kó túbọ̀ bá mi fẹsẹ̀ yín lé ojú ọ̀nà tó dúró déédéé kó má jẹ́ kí a ṣi irin ni. àwọn ṣàlàyé ń bẹ̀ wípé ní tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ náà ni pé annal hanafiyyata millata ibrahim wọ́n ní dájú tá à ń pè ní hanafiyya òun náà ni ojú ọ̀nà anabiwa ibrahim kí ni wọ́n ta wá ń pè bí alayhi salam kí ni ìtumọ̀ hanafiyya ìtumọ̀ rẹ̀ náà ni asopọ̀ ojú ọ̀nà anabiwa ibrahim tí gbogbo wa náà mọ̀ sí baba àgbàgbọ́ alayhi salam ìtumọ̀ hànàfíyà tí ò gbọ́dọ̀ máa sí nínú ẹ̀sìn èmi àti yín tó yẹ ẹ̀ gan ni Islam wá jókòó lé lórí tá a gbọ́dọ̀ má ṣe é tí ò dẹ̀ gbọ́dọ̀ kò gbọ́dọ̀ yẹn gẹ́ òun náà ni pé anta abudallaha mukhlisan lahu dina òun ni kí wọn máa jọ́sìn fún Ọlọ́run kó má dẹ̀ fi nǹkan míì kún ìjọsìn yẹn gbangba èèyàn báyìí kíkọ̀kọ̀ ẹ̀ náà tún dá bí gbangba ẹ̀ ṣe dá ń tá ń pè ní ẹ̀sìn nìyẹn o yìí tó bá ti yàtọ̀ sílé yẹn kì í ṣẹ̀sìn mọ́ ó ti dẹ̀ sín àbí eré orí ìtàgé lásán tá ń pè lẹ́sìn òní kíkọ̀kọ̀ èèyàn dá bí gbangba rẹ̀ ṣe dá bá a ṣe mọ́lẹ́ni tí ń kírun ń tó hàn sí wa ni bó ń sọ fún wa pọ́lọ̀ ń gbójúlé o ọlọ́run ń gbójúlé o tó bá tún já pé a tún bá pàdé ní kọ̀kọ̀ kan nínú yàrá rẹ̀ àbí níbi tí àwọn èèyàn ti máa kò ní jásí pé tún gbójúlé nǹkan míì tí yàtọ̀ sọ́lọ́wọ́n ọba yẹn torí pé tíyẹn bá ti rò pápá ọlọ́wọ́n ọ̀ka gbogbo nǹkan àwọn kankan wà lágbà lásìkò tá a wà yìí à àsìkò tá a wà yìí àsìkò àlẹ́gẹ́ ni o téèyàn bá yà fẹsẹ̀ yìí tilẹ̀ mú téèyàn bá yà dìrọ̀ máwọn àgbà téèyàn bá ti nírò ilé ẹlẹ́mìí tó yẹ kó bó ṣe ń kírun náà ló tún fẹsẹ̀ yìí dilẹ̀ mú bì kan ló tún ní àwọn àgbà àwọn bàbá kan eléyìí ò tí ì ṣe Islam ẹ bá ṣàlàyé fún rẹ ní bẹ́ẹ̀ pé táṣírí ò bá tú pàápàá táwọn èèyàn kírun sílẹ̀ ara ńgbà tó bá kú tí wọ́n lọ sí sítẹ̀ mùsùlùmí wọ́n kàn lọ sí náà dànù lásán ni ẹbọ tó ti fi kẹ́sìn yẹn kò ní jẹ́ kó rẹ́sìn yẹn mú débi kankan wájú ọlọ́run yìí tó kọ̀ wọ́n sáwọn jọ̀ọ́mọ́ ẹ̀ àtàwọn ará àdúgbò ẹ̀ àtàwọn aráàlú tó ń gbé òní pé mùsùlùmí ni kírunkírun ní wọn làwọn ṣe agbátẹrù sísìn àti kíkírun sí lára a gbọ́dọ̀ jẹ́ kí islam wa kó débi wípé ọlọ́run nìkan ṣó òun là ń jọ́sìn fún kò dẹ̀ sí nǹkan kan tó gbọ́dọ̀ máa bà wá lẹ́rù àbí tó gbọ́dọ̀ máa kà wá láyà tàbí wá rò pé apá ọlọ́run ọba ò ká láti ṣe kò sì sí nǹkan náà. وبذلك أمر الله جميع الناس wọ́n nílé gan-an ni tọ́lọ́wọ́n bá pa gbogbo èèyàn láṣẹ pátá látòkè délẹ̀ àṣetọ́lọ́wọ́n bá pa wá rèé o àwọn èèyàn ni wọ́n ṣe abetílápá tóníkàlùkù náà fi ń wá agbára káàkiri àṣetọ́lọ́ wọn bá pa èmi àti òun náà ní ká máa jọ́sìn fún iyyaka na'budu wa iyyaka nasta'in ọlọ́run wọlé máa máa sìn ọ̀dọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba ni ẹ ti máa tọrọ ìrànlọ́wọ́ wa khalaqahum laha ó dẹ̀ dá wọn nítorí pé kí wọ́n lè máa jọ́sìn fún yìí kí ló fà á tàbí sọ pé ń tọ́lọ́ nítorí ẹ̀ dá wa lélẹ́yìí aya alukur'ani tọ́lọ́wọ́n bá sọ nínú suratu dariyat aya fifty six ọlọ́wọ́n bá ní wama khalaqtul jinna wal insa illa liya'budun ó ní mi ọlọ́wọ́n bá ọ̀dá àwọn ènìyàn àti àwọn àlìjọ̀nù tìtorí nǹkan kan bí kì í ṣe nítorí pé kí le lè máa jọ́sìn fún mi bí kì í ṣe nítorí pé kí wọ́n lè máa jọ́sìn fún mi torí ìjọsìn lọ́lọ́wọ́n bá ṣe dá wa ṣùgbọ́n ó máa ń dùn sọ lórí ọ̀rọ̀ tó máa ń dùn ní tíyẹn bá ń sọ ọ̀rọ̀ tí gbogbo àwọn afáàní máa sọ pé ń ṣe rèé o pàápàá tó bá débi òkú ṣe ti rí báyìí òkú wa náà rèé o lágbájá àṣìjọṣe ń níyì ni òun ló ti palẹ̀ mọ́ ó ti lọ yí o ń ta wáyé wá ṣe náà ẹ̀sìn náà ló fẹ́ mú dání lọ o ó máa ń dùn sọ́nà táwọn afáàní wa fi ṣe wá sí ṣùgbọ́n wáyé pa wa wà òde súná ìyàwó òkú náà odó dẹ̀ sì sán bí òkúńjò ní tẹ́nìkan kú tó ń ṣe wá sí fún wọn pé ń ta wáyé wá ṣeré o kò wá ní ṣé wọn lọ kírun ṣé ó mọ̀ pé tó ń wáyé wá ṣe ní irun kò mọ̀ mọ́ torí kò fẹ́ pawó ń ta wáyé wá ṣeré ẹ̀rọ abọ́dékálukú ńgbà tẹ́nìkan bá kú a máa sunkún a máa nujú lọ nujú bá a máa bọkàn jẹ́ a máa ká ṣíóṣíó ṣùgbọ́n tátẹ́gùn bá ti fẹ́ sí bíjọ́ mélòó kẹ́ni á tún gbàgbé oríṣiríṣi ẹ̀ṣẹ̀ láti máa bẹ̀rẹ̀ sí dá oríṣiríṣi àìníkàkún sófin ọlọ́run láti máa bẹ̀rẹ̀ sí ṣe ó pàtàkì púpọ̀ ká máa ń tọ́lọ nítorí ẹ̀dá wa òun náà ni ìjọsìn wọ́n máa ń ya abudun ìtumọ̀ kọ́ máa sìn mí òun ni mo torí ẹ̀dá wọn náà ni pé yuwahidun kí wọ́n ṣe mí nìkan ọ̀ṣọ́ eléyìí wà very very important láti pé ká máa rántí bẹ́ẹ̀ ní gbogbo ìgbà wípé mélòó lọ́lọ́run gánà nìkan ṣo ni torí pé ọlọ́run sọ ní Al-Qur'ani wípé tó bá jásí pé ọlọ́run ọba bá pé méjì ni ṣẹ́ẹ́rì sámà àti ilẹ̀ méjèèjì yìí lẹ́fọ̀sẹ́dẹ́ta ìbá ti dàrú ìbá ti bàjẹ́ tọ́ga bá jẹ́ méjì ẹ̀rí pé wàhálà máa ṣẹlẹ̀ ni kí ló máa ń sábà da gọ́fíńmẹ̀ntì àwọn èèyàn rú àwọn gọ́fínọ̀sì àwọn àwọn president kí ló máa ń sábà dá wàhálà lẹ̀ nínú ìjọba wọn àwọn àwọn godfather àwọn máa sọ fún wọn pé nǹkan báyìí ló gbọ́dọ̀ ṣe àbí iṣẹ́ àmàlù pátì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn máa sọ wọn pé nǹkan báyìí ló gbọ́dọ̀ ṣe wọn náà dẹ̀ máa ṣe bá ah, èmi ló lórí ìlú yìí náà nǹkan tí mo fẹ́ ṣe rèé tálàṣẹ bá ti di méjì wàhálà máa ṣẹlẹ̀ kò sọ́gbọ́n ta fẹ́ dá sí ṣùgbọ́n ta bá ti gbàgbẹ́ nìkan ọ̀ṣọ́ torí pé tọ́lọ́run bá pé méjì nìkan lè sọ pé láàárọ̀ yìí tóun fẹ́ ni pé kó òun ràn ìmí lè sọ pé rárá tóun fẹ́ ni pé kó dùn rọ̀ àwọn èèyàn rà àgbàdo dà kò tí pọ́n ta lọ́tẹ̀ so òjò ló ń fẹ́ àwọn èèyàn ti bẹ̀ wọ́n ti lójú náà wọ́n fẹ́ àwọn èèyàn tó máa bí ọlọ́run tẹ́lẹ̀ ọlọ́run má da ọlọ́run wíwọ́ ń lọ́wọ́ ẹ òrùn fẹ́ tọ́lọ́n bá pé méjì níta ni ká máa lọ́wọ́ ẹ nítorí bẹ́ẹ̀ ẹnìkan ọṣù náà ló máa ń jẹ́ dírẹ́fà tí dírẹ́fà bá ti pé méjì tẹ́nìkan di sẹ́rìn mú tẹ́nìkan tẹ klọ́ọ̀ṣì àti bíréèkì àti tọ́tù wàhálà ṣẹlẹ̀ o kò sọ wọ́n ti yàn fẹ́ dá sí i. ẹ lọ wọnú ilé náà tó bá ti ń dípò àgàtì fẹ́ di méjì nínú ilé ìyàwó fẹ́ gbà pé ìyàwó lòun ọkọ òun láláṣẹ ẹ rí pé wàhálà máa ṣẹlẹ̀ ẹnu ilé yẹn bó ṣe lòun kífẹ́ wà ń bẹ̀ kó lágbára tó tẹ́lẹ̀ tó bá ti ń dípò bìnrin náà ti ń hù yẹ pé mi láláṣẹ mi nígbà ẹ̀ṣẹ̀ tiẹ̀ ò tẹ́mi lọ́rùn ìfẹ́ yẹn á dẹ̀ bẹ̀rẹ̀ sí yóró ilé yẹn á dẹ̀ bẹ̀rẹ̀ sí dàrú bàbá sọ fún ọmọ pé wọ go around the gen wọ́n sọ pé don't go if you move and he shall beat you màmá pàṣẹ bàbá pàṣẹ tani sọ wọn fẹ́ tẹ̀lé ẹ rí i pé akọ bẹ̀rẹ̀ sí dalu lé yẹn rú á dẹ̀ máa dẹ̀gbèsè ayé àwọn ọmọ yẹn rú aláṣẹ kan ṣoló ń kọ̀ntrol ayé àtọ̀run òun náà ni ọlọ́wọ́n bá Allah ń jẹ́ tẹ́nìkan péré láláṣẹ kí ló padà ṣẹlẹ̀ sí i kò padà fẹ́ ẹ̀sìsì mọ́ látara pé ta ló ń jórúkọ tó lòun jẹ́ yẹn Allah subhanahu wa ta'ala ẹnìkan ò ní kọ̀mpìtì pẹ̀lú ọlọ́run kó má padà tẹ́ látara báyìí ọlọ́run ọba ní ìtumọ̀ àwọn afáǹṣẹ́lẹ̀ pé ìtumọ̀ ya àbùdó ní tọ́lá ń sọ́nbì ni pé yòwà hìdùn kí wọ́n ṣe mílẹ̀ yẹ̀ kan ṣòro wà á àzọmọ̀mọ̀ amara Allahu bihi at-tawhid olórí ntọ́lùmọ̀ bá pàṣẹ rẹ̀ lórí ilẹ̀ ayé òun náà ni ká mọ̀ ní kọ́ńṣó níbi gbogbo nǹkan pátá ìkọ́ńṣó ẹni tá a máa máa sìn ìkọ́ńṣó ẹni tá a máa máa wá ràn lọ́wọ́ lọ́dọ̀ ẹ̀ ìkọ́ńṣó lẹ́ni tá a máa máa bẹ̀ pé kó ṣọ́ wa kó dáàbò bò wa kádọ́rọ̀ máa ṣẹlẹ̀ sí wa ó ní kọ́ńṣó náà lẹ́ni tá a máa máa dájú gbogbo nǹkan yìí kọ́ kó sú o gẹ́gẹ́ bí ìrònú ẹlòmíì pé ṣé tèmi nìkan lọ́lọ́ wọn á rí èmi náà mo béèrè owó lọ́wọ́ ẹ̀ ń jò níì èmi náà ni mo tún sọ pé kó jẹ́ kí ìyàwó mi sọ lẹ́yà ń jò èmi ni mo tún tọrọ pé kó kọ́ ọmọ mi get admission ń jò ní ṣé tèmi nìkan ló lọ́wọ́ ń jò ní. rárá tí ẹnìkan ṣe yẹn kéré bó ṣe lè kó pọ̀ tó kó jẹ́ bùkátà one million ló ń kó síwájú ọlọ́run ó kéré torí pé gbogbo ẹ̀ lọ́dọ̀ ọlọ́run gbólóhùn àṣẹ kan ṣúná wà ní kún n tó ń béèrè yẹn kó bẹ́ẹ̀ ó dẹ̀ ti tó dẹ̀ sọ pé ọmọ mọ́sánà mi lògó o rẹ̀ ń rárá pàápàá wọn ò fi lè kó ń ṣe kankan wọn aṣọ náírà mi pé iṣẹ́ rí níbi dídá sánmọ̀ yìí ó ní agbára ju dídẹ̀ yẹn dé ènìyàn lọ káwa náà yìí máa jí pé ṣé kò lágbára lóòótọ́ sánmọ̀ tó wà lókè tí nǹkan kò gbójúó tí ò dẹ̀ jálù wá lórí ṣé kò lágbára lóòótọ́ ọlọ́run bó ṣe wá lágbára tó yà á ló ń pa fún pé kó máa di sánmọ̀ dẹ̀ ń dì í kí wàá ní bùkátà àti tiwa táwa tún kà wá láyà táwa rò pé kò ṣeé ṣe òyìnbó kan tó jẹ́ déèyàn ó ṣọkọ ju omi tó tóbi jù lé lọ ó dẹ̀ rìn lórí omi kò dẹ̀ tẹ́rì kí lè wá rò pọ́lọ́ wọn bá ò lè ṣe ẹ máa kú bùkátà sọ́ọ̀bì ẹ̀ bó ṣe pọ̀ tó yẹn ẹ má rò pé kán wà pa àdúrà ọ̀ka yẹn ẹ̀ ṣáàdúrà kí bọ́ máa ràn mí wà ọ̀ gbogbo àdúrà ìṣọ́ ni kẹ́ máa tọrọ ẹni tó máa yìnbọn pa kò tún tó fẹ́ ṣe sí tó bá ti wà nínú àkọọ́lẹ̀ rẹ̀ pọ́lọ̀ tó ń fẹ́ gbà lọ nìyẹn àdúrà nìkan ló lè ṣe tọ́lọ́ lè fi bá yí sí nǹkan mi ṣùgbọ́n tó bá wà nínú láàrin mahfuz lọ́hùn kò lè change torí pọ́nà tó ní kálukú fẹ́ gbà lọ ọ̀tọ̀ọ̀tọ̀ kéèyàn wá torí pé òun fẹ́ gba bí ìlọ́kọ́ wà lọ́ṣẹ́ bọ́ ó kàn tún dáràn sí rẹ̀ lọ́rùn ni sọlátara báyìí ń tọ́lọ́ wọn bá fẹ́ kankan òní pé káàrò pé kò sí tó wò lè ṣe kádẹ́mọ̀ pé òní kan ṣe lòun lè ṣe gbogbo nǹkan kò tún sẹ́nìkan tó ní kápá àti tó nǹkan kan ṣe àyẹ̀fún ọlọ́run gbogbo tó kù tẹ́ lọ́ngbàgbára lọ́dọ̀ ẹ̀ tí wọ́n ń ṣe tó dẹ̀ ń rí bẹ́ẹ̀ yẹn èṣù nìyẹn ìyẹn fi kú ìyẹn náà fi ní àwọn ọjọ́ ọmọ títí ẹ̀ ṣètọ́ni náà fi ẹ mọ̀ pé àwọn olóṣèlú lásìkò tá a wà yìí ẹ̀sáàfù tó lè súnmọ́ ta lè tètè mọ́ nìyẹn ẹni tó fẹ́ lu jìbìtì tó fẹ́ parọ́ tó fẹ́ kówó òlu jẹ òun náà ti ń kó àwọn èèyàn jọ wọ́n ti ń bèrè pvc wọ́n ti ń bèrè gbogbo ẹ̀ lọ́wọ́ àwọn èèyàn wọ́n dẹ̀ ti ń lówó nípa mọ́tò fẹ́ há fún wọn láti fi ba ayé àwọn èèyàn láti bàjọba jẹ́ láti fi kówó òlu jẹ ẹni tó náà fẹ́ ṣòótọ́ tó fẹ́ túlù ṣe tó náà níyàn dáadáa ìyẹn náà ti ń kọ́ àwọn èèyàn jọ ṣe àwọn kọ́níkàlùkù àwọn méjèèjì ló máa mọ̀ pé èmi fẹ́ ṣe dáadáa ni eléyìí náà máa pé èmi náà fẹ́ ṣàìdá ni kódà ẹni táwọn pátì náà mílíọ̀tì pé wọ́n la fẹ́ látara pé ó rò pé òun ló da òun ló máa mọ ohun tó wà lẹ́nu tó ń pẹ́ ṣàjẹ́ ń gbọ̀pá àṣẹ ẹ ṣàjẹ́ ń gbọ̀pá àṣẹ ó ti ní nínú àwọn tí wọ́n tún yọ èyí tó ti fẹ́ mọ bó ṣe fẹ́ pa wọ́n torí táwọn ilé ìbá ṣì wà òun ò ní ríjọba ẹ ṣe kó wọ́n ló lè yẹn jà dáadáa kò sẹ́ni tó lè mọ àyàfọ́lọ́ ló mọ tó wà lọ́kàn ẹ̀ yẹn ló fà tó fi já sí wípé ntọ́rọ̀ àwọn bá ń fẹ́ ni pé káṣámọ̀ pọ̀ nìkan ṣo ní ọlọ́run ọba níbi gbogbo nǹkan wa huwa ifradullahi bil ibadah òun náà ní ṣíṣe ọlọ́run ọba lẹ́yà kan níbi ìjọsìn wa azama naha anihu ashirik ohun tó burú jù tọ́lọ́run ọba lé wa sẹ́kúrò nídìí rẹ̀ òun náà ní ẹbọ ẹbọ pẹ̀ka gan oríṣiríṣi ọ̀nà ló pín sí ṣùgbọ́n gbogbo ń tá a bá ti ń gbẹ́ lálàyé pé eléyìí náà ẹbọ ni eléyìí náà ẹbọ ni eléyìí náà ẹbọ ni ẹ jẹ́ kí á jìnnà sí ká yàgò pátápátá fún un òun ni máa bọ́ lọ́wọ́n bá wá orogún níbi ìjọsìn ìmáa bọ́ lọ́wọ́n bá wá orogún níbi ìwà agbára ìmáa bọ́ lọ́wọ́n bá wá orogún níbi ìmáa lọ wá ipò lọ́sọ́dọ̀ àwọn èèyàn kan pé ẹ̀yin náà lè ṣe gbogbo ń tẹ́ ní kí n ṣe mo gbà ó tọ́kí ní ìlà tẹríba ó yá ṣe hàhà sílẹ̀ mẹ́ta ó yá fífọ́kọ́ mu gbogbo orí ilé pátá ìran ẹbọ òun ni gbogbo wọn náà kọ sí. wòhúwà da'watu ghayrihi ma'ahu òun náà ni kéèyàn máa pè nǹkan àmì tí kì í ṣe ọlọ́run kéèyàn tún máa gbé pẹ̀lú ọlọ́run. wa dalilu qawluhu ta'ala ẹ̀rí lórí ilé náà ni gbólóhùn náà bá tí ọlá rẹ̀ ga jùlọ tó sọ báyìí pé wa'budu Allaha wa la tushriku bihi shay'a ẹ máa jọ́sìn fún ọlọ́run ọba nìkan o ẹ má dẹ̀ wọ́rọ̀ ogún pẹ̀lú rẹ̀ pàápàá o. فإذا قيل لك ما الأصول الثلاثة التي يجب على الإنسان معرفتها tí wọ́n bá sọ fún ẹ̀rọ ọmọ àyà mi pé kí wá gan-an ni àwọn ìpìlẹ̀ mẹ́ta yẹn eléyìí tó ṣọ̀rọ̀ yàn fún gbogbo ẹ̀dá láti mọ̀ fápòl sọ wípé àkọ́kọ́ nínú rẹ̀ ni ma'arifatul abdi rabbahu ó dọ̀nà yàn kẹ́rù dá lóhùn ọba rẹ̀ mọ̀ àwọn bàbá náà yorùbá ní ọmọdé òmùgùn ó ń pelé ẹ̀fọ́ ẹtìrì anú pé wúro lẹ́fọ̀ àbíwá náà ṣe ń bí ó túmọ̀ sí pé téèyàn bàbá ti mọ nǹkan kò ní mọ válù nǹkan yẹn téèyàn bá mọ bí nǹkan ṣe tó kò ní kò ní mọ pàtàkì nǹkan yẹn ó kọ́kọ́ pàtàkì kó ní kálukú mọ ọlọ́run tó ń sìn kó mọ ohun ọlọ́run ọba yẹn lè ṣe kó mọ títóbi ọlọ́run yẹn kó mọ bá pa ọlọ́run yẹn ṣe ká gbogbo nǹkan kó mọ bọ́lọ́run ọba yẹn ṣe nímọ̀ nípa gbogbo nǹkan kó mọ bó ṣe lágbára tó téèyàn báyìí tí mọ̀ pọ́lọ́mù ọba tóbi ju gbogbo nǹkan lọ èèyàn sì máa rò pé nìkan bàbàrà tí a pé nínú ìlú ilé òní nínú àwọn ìtàwọn èèyàn rí gẹ́gẹ́ bí èèyàn pàtàkì èèyàn ńlá kódà tí wọ́n ti fẹ́ sọ́dọ̀ ọlọ́run pé ha bí àjọ ní bàbá yẹn onírú ààrẹ ọba sọjọ́ wọ́n ṣe wà yẹn lọ́dọ̀ ọlọ́run àti ṣinṣin Allahu Akbar ohun tó lè ṣẹlẹ̀ sí wọn kílẹ̀ tó ṣúlẹ̀ ni wọn àmọ́ ọlọ́run ọba nìkan ló máa bẹ́ẹ̀ náà lẹ́nìkan kan tá à ń wò ní gbòòyàn ńlá ní gbòòyàn pàtàkì ní gbogbo ìjọba kó tó bá kan tọ́lọ́wọ́n bá bá ṣe mọ́lé lónìí pé kò lè jáde tó dẹ̀ máa bẹ̀rẹ̀ sí yàgbẹ́ ṣúlẹ̀ irú ẹni bá dẹ̀ bẹ̀rẹ̀ sí yàgbẹ́ ṣúlẹ̀ tọ́lọ́ bá ní kó ṣe àárẹ̀ kọ́ dẹ̀ bẹ̀rẹ̀ sí gbúrú yẹn bẹ́ẹ̀ dìgbàdìgbà káàkiri ó túmọ̀ sí pé ntọ́lọ́wọ́n bá fi ń allah akbar adam akpẹnikaluku alẹ́rìn ama akpẹnikaluku lẹ́kún gbogbo wọn oríṣiríṣi àwọn èèyàn tá à ń gbórúkọ wọ̀nyí náà ọmọ ń kú fún wọn aya ń kú fún wọn àdánwò ìṣẹ̀lẹ̀ sí wọn ìtò ti ṣẹ̀wọ̀n rí ti ṣẹ̀wọ̀n rí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó nìkan ọ̀ṣọ́ ló ń jẹ́ ọlọ́run tí mímì kan ò lè mí fìràánù ló ń fẹ́ mi ọlọ́run ó padà parẹ́ ọlọ́run bá wá jẹ́ kó kìkì ẹ̀ kàn kó tó parẹ́ ó jẹ́ kó ṣe gbogbo ara yẹn kó ṣe gbogbo ara ó dá gbogbo ara yẹn dáadáa bó ṣe dára yẹn tó bó kìkì ṣe kọ̀ tó báyìí ìgbà náà lọ́lọ́ ṣẹ̀ṣẹ̀ wá parẹ́ torí kó lè máa jẹ́ ọ̀kọ́ fẹ́ lómi tó tún bọ̀ lẹ́yìn eléyìí túmọ̀ sí pé ìyẹn gbọ́dọ̀ bá ta là ń pè lọ́lọ́run yẹn mọ́ ọ ìyẹn gbọ́dọ̀ mọ́ ọ ta ló ń jẹ́ ọlọ́run ó gba oríṣiríṣi ọ̀nà yọ ó tẹ oríṣiríṣi ẹ̀dá ta ló ń jẹ́ ọlọ́run òun náà lọ́lọ́run tá à ń sọ yìí ó dá níbi Adam kò jẹ́ káàtì ẹ̀ tírèsì ẹ̀ mọ́ ìyá àbí bàbá kankan ẹni tó ṣe léyìn lọ́lọ́run ó dá níbi ó dá ìyàwó Hawa ó jẹ́ káàtì ẹ̀ lè tírèsì ẹ̀ sí dá látara Adam ó dá ẹja gbà pé dá látara Adam kára mu máa jẹ́ bí bàbá tó dá látara rẹ̀ ó wá dá níbi wa Isa kò wá tẹ̀ látara bàbá ó dá látara ìyá nìkan alayhi salam ẹsọ fún wa pé taba ti ń dárúkọ àwọn ọbẹ̀ ọlọ́run ká máa ṣàdúrà fún wọn. ó wá dẹ́hùn látara ìyá nìkan tí ń ṣe Mariam ó wá dá gbogbo àwọn ẹ̀dá tó kù látara ìyá àti bàbá náà olùmọ̀bí sọ pé taba tiẹ̀ fẹ́ jọ́sìn fún nǹkan nínú àwọn tọ́lọ́wọ́n bá dá kálíbù tiẹ̀ wá tọ́ ni kájọ́sìn fún ẹ̀dá ẹgbẹ́ wa tó jí èèyàn Ádámù làbá máa jọ́sìn fún torí kò níyá kò ní bàbá ìdẹ́dà tiẹ̀ ṣe é mọ̀ gan-an ṣùgbọ́n hawa ṣùgbọ́n anabiwa isa alayhi salam ìyá tiẹ̀ náà tẹ̀jẹ̀lé lórí bá ṣe tẹ̀jẹ̀lé àwọn náà lórí ni so kò kí ṣe ọlọ́run bẹ́ẹ̀ náà ni anabiwa adam kì í ṣe ọlọ́run bẹ́ẹ̀ náà ni anabiwa muhammad sallallahu alayhi wa sallam kò kí n ṣe ọlọ́run gbogbo àwọn ilé ọlọ́run ọba dá wọn ní láti ìpìlẹ̀ kan ẹni tó dá gbogbo wọn yẹn tó dá èmi àti yín tó tún ṣe ń dá àwọn èèyàn sí lójoojúmọ́ táwọn kan ti kíra wọn kó ayọ̀ ọmọ láàárọ̀ yìí táwọn kan ti sọ pé yíyá kí ló wá ṣẹlẹ̀ yìí táwọn kan sunkún lọ́wọ́ látara pọ́lọ́ ti mẹ́mí kọlọ́ nínú ilé tiwọn ọlọ́run tó ń dá gbogbo ara yìí náà ń pè ní Allah onìkan ṣun tó béèrè ní káṣá máa jọ́sìn fún òun káàdì máa sọ ń tà ń fẹ́ fún òun. ma'arifatul abdi rabbahu wa dinahu kẹ́rù dẹ̀ tún mọ ẹ̀sìn rẹ̀ tó ń sìn dáadáa mùsùlùmí máa ń dẹ̀ ẹ̀sìn àmọ́ tí yóò bá mọ ẹ̀sìn ẹ̀yìn akọ̀rọ̀ kó bí yóò ń kọ́ lè máa ṣe bó ṣe wọn pẹ̀lú Islam Islam kì í ṣe tí yàn ṣe bó ṣe wọn gbogbo táwọn afáṣọ islam dì lónìí kò yẹ kó dàrú mọ́ wa lójú pàápàá àwa ti gbọ́dọ̀ dá ẹtọ́jú ọ̀díjínà mọ́ nínú islam fíìkì pọ̀ rẹpẹtẹ àgbélẹ̀rọ pọ̀ rẹpẹtẹ nínú táwọn èèyàn ṣe lẹ́sìn lónìí torí àti jẹ wọ́n ti sọ ẹ̀sìn di owó bẹ́ẹ̀ ṣe jókòó láàárọ̀ ẹ̀tẹ́ dé bí wẹ́n ní ìsìn o ti máa ní tóní kálukú ti gbọ́dọ̀ mú dání wá wọ́n náà wọ́n ti ń fi àfọ̀ṣẹ báwọn èèyàn sọ̀rọ̀ tí ẹ pé ẹnìyẹn lè máa rí jẹ́ ó lè máa rí mu nínú ilé o aṣáàmú nǹkan lọ sí ọ̀dọ̀ olórí wọn bó ṣe wà lọ́dọ̀ àwọn mùsùlùmí rẹgbẹdú bẹ́ẹ̀ náà ló kọ́ dáhùn kírísítẹ́nì rẹpẹtẹ ṣé ẹ̀sìn nílé yẹn ń tá ń pèlè ẹ̀sìn gangan tí ń ṣe ìsìláàmù tọ́lọ́ wọn bá làbọ̀ wá lọ́rùn yìí ìyẹn gbọ́dọ̀ dá mọ́ tó o bá ti mọ ẹ̀sìn yẹn gbogbo mi tó bá ti dé tó bá ti ṣe bẹ̀ níwọ́ náà máa bá wọn ṣe tó bá sáàpù tí wọ́n bẹ̀rẹ̀ ti pariwo dáadáa wọn náà darapọ̀ mọ́ wọn pè so torí ẹ̀ ní ẹ ṣe gbọ́dọ̀ dẹ́sí ẹ̀ mọ̀ kó máa kó virus virus pọ̀ gan mùsùlùmí gbọ́dọ̀ mọ̀ wa nabiyyahu muhammad sallallahu alayhi wa sallam mùsùlùmí gbọ́dọ̀ mọ̀ anabi tọ́lọ́wọ́n bá rán sí ti ṣe muhammad tala ń pè bẹ́ẹ̀ kí ló wá ṣe láyé báwo ló ṣe jẹ́ sí wa eléyìí ni ìdánilẹ́kọ̀ọ́ tí a ń bá lọ kákan ṣe alákọ̀ọ́kọ́ nínú ẹ̀ lónìí láàrin ìṣẹ́jú márùn-ún kí a fi wá fàdàgbà rẹ̀ ọ̀rọ̀ síbi ká tún wá tẹ̀síwájú ní ọ̀la. alákọ̀ọ́kọ́ tí a mọ̀ sí al-asl al-awwal ìpìlẹ̀ alákọ̀ọ́kọ́ yìí òun náà ni ma'rifatu rabbi ìdá ọlọ́run ọba mà fa idha qila laka ma rabbuka tí wọ́n bá sọ fún rẹ pé ta lọ́lọ́run ọba rẹ kẹ́nìkọ́kọ́ tiẹ̀ béèrè lọ́wọ́ mi àti pé ta lọ́lọ́run ẹ̀ kan ta lọ́lọ́run ẹ̀ tọ́ba béèrè lọ́wọ́ ní kálukú agbẹ́ta lọ́lọ́hún ẹ̀ kí ló ní kálukú fẹ́ sọ ẹlòmíì mẹ̀sì tó ń fẹ́ fi ẹlòmíì akọ̀mọ́ awo ni afa ti bá wa dáhùn èsì tí wọ́n fẹ́ fún wa yìí náà ni ká há sórí tá a bá lè sọ ní lárúbáwá ká máa lè sọ láwọn èdè míì tó jẹ́ dè wa. fọ́kùn sọ wípé rọ́bì ọlọ́hù ọlọ́hù ni ọlọ́hùn ọba mi ẹnìkan ṣo tó dá ayé àtọ̀run tó dẹ̀ dá èmi náà. aládé rọ̀bárì ọba tó ń rè mí látìgbà tí mo ti ń bẹ ní kókó ẹ ṣe rí ń gbà yẹn ni ẹ bá ṣe rí ẹ wò kókó fi wo ra yín pé ṣé èmi náà rí báyìí gbà kan bẹ́ẹ̀ ni bí mo ṣe rí nìyẹn allah kéèyàn wo bí kókó ṣe rí kan náà kókó ẹnu ẹwọ imú ẹ ẹwọ ẹsẹ ẹwọ bá a ṣe rí gbà yẹn nìyẹn ẹni tó wá rè wá títí títí tá a fi di bá a ṣe dì lónìí tí ó pé tá a bá tún padà wá pẹ́ láyé jù báyìí náà lọ a tún máa padà sí kòkò lè dá nǹkan kan ṣe mọ́ bọ́lá ṣe sọ́nà alukurani kó ọmọ nù amírí ó nínú ọ̀kísí òfin kọ́lìkì ẹni tá a bá tún jẹ́ kẹ́mi ẹgún kó tún pẹ́ láyé a tún wá da padà sí kó ọmọdé ìdẹ́ẹ̀dá rẹ̀ ò tún ní kọ̀mpìtì mọ́ kò tún nílé dání mọ́ ó tún ní bá ń gbójókòó à ń gbóyò ẹ̀ àwọn fóúnjẹ nù bá a ṣe fún ní kókó ẹni tó ń rè mí tí mo fi dì báyìí òun náà ni ọlọ́wọ́n ọba mi o. wa rabba jami'a al-alamina bi ni'amihi òun náà ló dẹ̀ ń re gbogbo àgbáńlá ayé pẹ̀lú ìkẹ́ rẹ̀ ìyẹn ló fa tó fi dàrú máa yàn lójú tán fi rò pé èèyàn lè máa sin kan mí lẹ́yìn ọlọ́run alátàwà ń pariwo torí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala kò differentiate láàrin mùsùlùmí àti ẹni tí kì í ṣe mùsùlùmí tó bá fẹ́ ṣèkẹ́ kẹfìrí ń lówó kẹfìrí ń get admission oríṣiríṣi gbogbo ìkẹtọ́ lọ́wọ́ máa ń ṣe fún oníkálukú yìí ó kàn tú kẹyẹlẹ̀ láyé ni ó dálẹ̀ everybody bí gbàtàkì gbálẹ̀ bo omi tá a fi wọ́n àtẹni tá a fẹ́ kó kàn àtẹni tá a fẹ́ kó kàn àwọn ọmọ tí gbogbo èèyàn lára ni bọ́lá ń ṣiṣẹ́ kẹ́ ẹ̀ láyé nìyẹn torí ẹ̀ òjò ń rọ̀ kì í ṣe ẹni tó sílẹ̀ òun nìkan lójó máa rọ̀ sílé ẹni tó báyàwó níyàwó sùn lóru òjò á rọ̀ sílé tiẹ̀ náà ó náà tó rómi lò atẹ́gùn ń fẹ́ ọlọ́run bá kò sí atẹ́gùn ẹ̀ sọ́dọ̀ àwọn tí àwọn kan tí wọ́n sanwó ẹ̀ kò sẹ́nìkan tó sanwó atẹ́gùn ọlọ́run ó fi atẹ́gùn fún everybody wa torí ẹni tá à ń pè lọ́lọ́run nìyẹn ọba tí ò ṣe ibìkan dá kan sí láyé ń bí oníkálukú ló máa jàǹfààní ìkẹyẹn kábà máa ní excuse kábà máa ní excuse kó máa jẹ́ nítorí ènìyàn ṣe fẹ́ sìn ín ga tí n bá ti kírun kò máa ní sí wò tí bá ti kírun atẹ́gùn màá nífẹ̀ẹ́ dọ́dọ̀ mi kó máa jẹ yẹn ẹ wọ́n máa kírun. so ló fi já sí wípé ẹni tó ń ṣe gbogbo eléyìí wòwúrọ̀ mọ àmúdí onìkan ṣe lè mí ń jẹ́sìn fún ẹnìkan ṣe tó tó sìn mí nìyí o lẹ́yìn sálẹ̀ máa bó odò sí wa kò tún sẹ́lòmíì tí mo tún lè máa sìn àyàfò wọn ọlọ́run والدليل قوله تعالى إن لوري لين يقول الله بالك لا تسبع يبين alhamdulilahi rabbil alamin ọpẹ́ ni fún ọlọ́run ọba ọba gbogbo àgbáláyé wa kullu ma siwa Allahu alamun gbogbo tó bá ti yàtọ̀ sí ọlọ́run ọba òní gbogbo àgbáláyé tí gbogbo èmi àtìyàn àti igi àtọ̀pẹ àti omi gbogbo ẹ wà nínú ẹ̀ wa ana wahidun min dhalika al-alam tèmi náà dẹ̀jẹ̀ kan nínú àgbáyé náà kí adúróbà yìí fún ti àárọ̀ yìí á tẹ̀síwájú nínú eléyìí ní ọ̀la insha àbí ọlọ́run ọba kó jọ ọ́ ìtí à ń ṣàlàyé fún wa yìí kọ́lọ́n kó má ṣe jẹ́ kí ó túbọ̀ yé wa ju bí àwa ṣe ń ṣàlàyé rẹ̀ lọ kọ́lọ́n kó dẹ̀ jẹ́ kí ó lápá dáadáa nínú ìgbésí ayé ẹnìkankan wa kó fi àgbọ́yé ọlọ́run ọba wa kó fi yé wa dáadáa kó dẹ̀ jẹ́ kí a lè dá mọ̀ lóòní kan ṣo lẹ́ni tó yẹ ká máa jọ́sìn fún àdóhùn tó máa mú wa tó máa sáré káàkiri lọ síbi nǹkan míì tó yàtọ̀ sí ọlọ́run tó yàtọ̀ sójú ọ̀nà ìsìláàmù yìí ọlọ́njọ́ má fi kan ẹnìkankan wa gbogbo ohun tí ò tí ì yé à ń fi títóbi wọ́ ọlọ́run ọba bẹ́ẹ̀ à ń fi jọkàn wọ́ ọlọ́run ọba bẹ́ẹ̀ à ń fi ìjẹ ọlọ́run ọba lórí gbogbo wa àfi ń bẹ̀ ẹ́ gbogbo wọn tí wọn ti dẹ ẹ mọ̀ níwọ̀n nìkan tí yẹn máa ń sìn ọlọ́run jọ má ṣàbà fẹ́rẹ̀ hàn wọ́n lọ́wọ́ la ojú wọn sí ìtẹ́ ìwọ ọlọ́run ọba mà ọlọ́jọ kan ti wọ ọlọ́run anábì sọlá sọlá kì í ṣépè fẹ́ni tí ò tí máa sin lọ́hùn àdúrà lànàbì máa ń ṣe fún wa nítorí bẹ́ẹ̀ káwọn náà máa kún fún àdúrà lórí gbogbo àwọn ẹni wa kọ̀ọ̀nà kó má ṣàbà fi Islam kó má ṣàbà wá fi yé wọn dáadáa àwọn tí Islam ti yé nínú wa àbí ọlọ́run kó má jẹ́ kó padà dàrú mọ́ ẹnì kankan wa lójú allahumma a'izz al-islam wal muslimin wa adhill ash-shirka wal mushrikin wa dammir a'da'aka a'da' ad-din wa ansur ikhwanana al-muslimin fi kulli makan wa sallallahu wa sallam wa barik ala muhammad wa ala alihi wa ashabihi wa sallama taslima kathira subhanaka allahumma wa bihamdik أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته